وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أكيد ما يا ونينو إسلام بلو كيكيتي وفي اللاجو أناني السلام عليكم ورحمة الله وبركاته إتي يا برواسو لوني أناني نبا صفات صفات النار إروي إنا ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí yóò jẹ́ wá lójú pé àá gbogbo nǹkan tí ó wà nílẹ̀ tó yẹ ká máa sọ fúnra rẹ̀ ọ̀rọ̀ iná láti wọn máa sọ so ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ nítorí pé nǹkan tí anábì alaihi wasallam tí máa pe àkíyèsí àwọn sàhábà sí ní gbogbo ìgbà òun náà ni kó máa sọ wọn lára kó níbi ó sì máa kìlọ̀ fún wọn gbogbo orú àwọn nǹkan tí ó bá lè súnni mọ́ ìyá iná jahannam so irú bẹ́ẹ̀ náà ni hadithu kan tí ó wá látara abdullahi ibn umar radiyallahu an ó ní sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yakhtub ó ní òun gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam tí ń ṣe khutuba njọ kan wa huwa yaqul la tansaw al-azimatayn anabi wa sọ fún mi pé má gbàgbé àwọn nǹkan ńláńlá méjì kan o kulna wa mal azimatan àwọn abẹ́ ìpè ìyá nabi sallallahu alayhi wa sallam kí ni àwọn nǹkan méjì tó ní ká má gbàgbé qal aljannatu wan nar anabi wa fún wa lẹ́sìn pé àwọn nǹkan méjì tí mo ní ẹ má gbàgbé yẹn òun náà ni aljannatu wan nar òun náà aljanna àti iná kí ẹ má gbàgbé aljanna kó bàa máa lékún ní iṣẹ́ dáadáa kí ẹ má gbàgbé iná kó bàa máa jìnnà sí gbogbo àwọn iṣẹ́ aburú tó lè sún ìmọ̀ iná so ó wá tẹ̀síwájú nínú hadithi ó ní <clears throat> kọ̀dákà rasulullah sallallahu alaihi wasallam wọn zaka ó ní ànábì sallallahu alaihi wasallam wá ròyìn àwọn oríṣiríṣi fáwọn nípa iná yìí fún mabaka hatta fàjà wá ṣílù dùmọ̀ ẹ̀ ó ní ànábì sallallahu alaihi wasallam ó wá sunkún nígbà tí wọ́n ti iná yìí títí èmi pé omi ojú ànábì sallallahu alaihi wasallam yìí sì ń sàn jáde látàbẹ̀ èròǹgbà rẹ̀ ní apá ọ̀tún àti ní أقاوسي ثم قال النبي صلى الله عليه وسلم واسوائك والذي نفس محمد بيده مبرك له أباتي أمي محمد وأمي ووري لو تعلمون من علم الآخرة ما أعلم أنا بني تباما نقاي موجود بدا الكيامة نين كثير النبي ما لما شئتم إلى الصعيد أربون يبا قرآن لو سبي إليه أولي إليه بان ساساني فلحفيتم على رؤوسكم التراب إباسي مواد رويك لي كمواد دايك لي látara pé kíni látara pé ẹ̀ ń bẹ̀rù iná jahannam so ìdí eléyìí òun ló fi ṣe pàtàkì pé iná jahannam iná ó yẹ kí wọn máa rántí rẹ̀ nítorí pé wàá máa gbìyànjú náà sí àwọn aburú tabalọ́wọ́ náà alukur'an a pé allah subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ nípa iná lọ́pọ̀lọpọ̀ láti lè bá a fi mú wa kábàjìnà sí gbogbo àwọn nǹkan tí ó mú wa rí náà èyí tó bá dé gẹ́gẹ́ bó ti sọ̀rọ̀ nípa àlìjẹ́nà kábàá lè máa súnmọ́ àwọn iṣẹ́ dáadáa so tábà lọ wo lápèjúwe nínú suratul mudaththir a rí i pé Allah subhanahu wa ta'ala nínú àwọn iná tó ròyìn ó sọ fún wa nínú àyà ó sọ fún wa nínú àyà twenty six nínú suratul mudaththir ó ní sàùsùlì a'udhu billahi minash shaitanir rajim sàùsùlìhì saqar ó fi sínú iná saqar. Ah, nítorí pé asakor orúkọ kan ni nínú orúkọ iná ah, Allah subhanahu wa ta'ala wa ni wa ma adraka ma sakor kí ni tó fi máa yà nábì sallallahu alaihi wa sallam n tá n pè ní asakor yàní ìtumọ̀ rẹ̀ náà ni pé yà nábì ǹjẹ́ o mọ̀ súnmọ́ n tá n pè ní asakor n tá pè ní asakor yìí la tubqi wala tabar kò ní sẹ́ǹkà kakù kò sì ní kankan lẹ̀ láì kò ní sẹ́ǹ kankan kù báyà ní awọ ara ni àbí báyà lẹ́gbọ̀n ni àbí gbogbo nǹkan yẹn ni màá jọra wa lawahatun lilbashar yìí sì máa bú awọ ara ni iná sakọ̀ táwọn yìí iná sì máa bú awọ ara ni àlẹ́yìhá tis'atu ashar Allah subhanahu wa ta'ala ni àwọn tí ó mójútó náà yìí jọ ni tis'atu ashar àwọn mọ́kàndínlógún nínú àwọn màláìkà ni àwọn ẹni tí ó jẹ gẹ̀ẹ́sì máa náà yìí tó yẹ kò sí ẹni tí ó fẹ́ mú eré bọ́ ní inú iná yìí tó bá di jọ́ gbẹdẹ alìsílámù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá bá tún lọ wó inú suratul Ghashiya láti pé Allah subhanahu wa ta'ala ó tún ròyìn iná fún wa ibi tó tún sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim ó ní tasla naran hamiya ó ní ìwé bẹ́ẹ̀ yóò wọná tí ń jò fèrèfèrè tusqa min aynin aniya tó yẹ pé inú náà tá yìí tusqa min aynin aniya wọ́n mọ̀ wá fún ẹni bẹ́ẹ̀ ní inú omi omi tó gbóná yóò máa mu nínú náà jẹ́ àdámà ẹ̀dá kan ẹ̀wò kéèyàn wà nínú náà ó máa jóná ọ̀rẹ́dì kátó wá máa fún un ní omi gbóná kátó wá máa fún ní omi gbóná mu. so Allah subhanahu wa ta'ala wa ni laysa lahum ta'amun illa min dari' ó ní kò wá sí oúnjẹ kankan fún àwọn tó wá wà nínú náà yìí tó wá dijọ́ ògbé dàdìyàmà illa min dari' àyàfi ẹ̀gún ẹ̀gún tó ti gbẹ tí wọ́n ti sá tó ti gbẹ òun náà ní oúnjẹ tí wọ́n tún máa jẹ fún omi gbóná tí wọ́n mu nínú náà jẹ́ àdámà la yusminu wala yughni min ju' so oúnjẹ tí wọ́n máa wá jẹ yìí àtomi tí wọ́n máa mú yìí láàyò sínú kò ní mú wọn sára kò ní sàǹfààní kankan fún ara wọn wàlá yóò bu ní ilé ìjó kò sì ní ọ̀rọ̀ wọn lọ́rọ̀ kù nínú ibi yóò wọ́n ní kébi kó tí wọ́n máa pa wọn so àwọn àyà tó sọ náà Al-Qur'an tí ó ṣàlàyé fún wa nípa iná jahannam tí ń ṣàlàyé fún wa nípa àwọn iná eríṣiríṣi so ká mọ̀ gbára wa ní àsìkò púpọ̀ kí a máa bá ọ̀rọ̀ lọ nígbà tí gbogbo wa ti mọ̀ pé kí ni nǹkan tí à ń pè ní iná gan tá a bá dákọ̀ iná so àdìmọ̀tì à ń pè bẹ́ẹ̀ so òun náà ló fà pé pé anabi sallallahu alayhi wa sallam gbogbo gbà ìgbà mi àwọn sọ fáwọn sábẹ́ rẹ̀ pé ta'awwadu billahi minan nar ẹ máa wá sọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ń kò ní dina wailun li ahli an-nar anabi máa sọ pé gbé kó máa bá wọn ara ná ẹni tí ń ti bẹnu yàtẹ́lẹ̀ kó tó máa ṣépè fún ipe kí egbé kó tó máa bá irú ẹni bẹ́ẹ̀ so a rí pé nǹkan láńlá ni so a rí i pé ó ṣe pàtàkì nǹkan tí ó mú yàn wọnú iná yìí ó yẹ kí èèyàn jìnnà sí i. Allah subhanahu wa ta'ala ó ń ròyìn fún nígbà tí ó ń ròyìn náà jahannam fún wa ní àyà 44 ó ní laha sab'atu abwab ó ní iná táwọn ó ní lẹ́kùn méje ó ní lẹ́kùn méje ọ̀kan náà wà nínú àwọn Ibn Jurayj <clears throat> rahimahullah ka eh, tafsiru wa ó wá ń sọ fún wa pé awwaluha jahannam àkọ́kọ́ ojú ọ̀nà tí iná tá à ń sọ yìí ní tábà ní annar àkọ́kọ́ ojú ọ̀nà tó kọ́kọ́ ní òun náà ní jahannam alákọ̀ọ́kọ́ nìyẹn thumma lazọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n pè ní lazọ ẹlẹ́ẹ̀kẹta thumma alḥatama òun náà ní alḥutama òun náà ní iná alḥutama so agabi bá a ṣe rí inú alukur'an pé narullahi muqada so irú iná yẹn náà ni tí wọ́n gbà lérò thumma sa'ir iná tí a ń pè ní sa'ir kí ló káàtó fi sọ ní sa'ir wọ́n ti nítorí kí ni lè ṣe dàtí tawakò nítorí pé iná tí wọ́n kó gan ni tí pé wọ́n kó báyìí yóò ti wá kó náà tí wọ́n gan òun náà ni wọ́n fi sọ̀rúkọ yìí ní sa'ir fún masakor lẹ́yìn náà ló kan iná sakor ojú ọ̀nà ní o láì pé ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin nu ojú ọ̀nà alákọ̀ọ́kọ́ ni jahannam ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni lazor ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun ni alhutama ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun ni tí a ń pè ní as ojú ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni asakor òun náà ni èyí tí Allah subhanahu wa ta'ala ta kó fún alẹ́ kan ní suratul mudaththir ẹlẹ́ẹ̀ka ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni aljahil iná jahil so ibn jurayj rahimahullah wọ́n ní wà fíhì abu jahal ó níbi jahil yìí ó níbẹ̀ náà ni abu wà èyí tó jẹ́ pé òun ni ẹ̀gbọ́n bàbá nàbí sallallahu alayhi wa sallam so eléyìí ni ó yẹ kó máa yé wa wípé yàní kéèyàn níran tí èèyàn wá láti ìdílé tó dáa tí èèyàn bá ti ṣe dáadáa tí ò bá ti tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam kò lè rọ́ọ̀rọ̀ kankan tó bá ti jẹ́ dàrú kìámà irú ẹ̀ náà ni tirú àwọn Abu Jahali nígbà tí mo tẹ̀lé ànábì àmọ́ láàrin nígbà tí àwọn Abbas tó ń jẹ́ gẹ́gẹ́ ẹ̀gbọ́n ànábì ẹ̀gbọ́n bàbá ànábì tó ń tẹ̀lé ànábì ní sallallahu alaihi wasallam àti àwọn Abdullahi ibn Abbas ọdúngbà fámílì ànábì tó kù àwọn yìí wọn tara rẹ̀ wọn ṣe rí láyé wọn ṣe rí ní alkiyama ìtọ́wájú ẹlẹ́ẹ̀keje òun náà ní jẹ́ alhawiya so òun náà ní na alhawiya so gbogbo àwọn eléyìí òun náà ní àwọn lẹ́kùn tí iná jahannama ní gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam lẹ́bí alkùránì ti sọ̀rọ̀ fún wa pé làá sab'atu abwab wípé ó nílẹ̀kùn méje so gbogbo lẹ̀kùn kọ̀ọ̀kan yìí òun náà ni ìyá wọn oríṣiríṣi ni tí ìyá wọn ò sì jọra wọn so látara ìdílé yìí òun náà ló fà tó jẹ́ pé làbúdà min at-ta'awudh min láti ní fún wa <clears throat> ká máa wá ìsọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kò ní bí ìyá iná so nígbà tá a ti wá irú wo ní ilẹ̀kùn mélòó ni iná ní ọ̀nà mélòó ni àìsí máa <coughs> irú bí iná náà ló ṣe lágbára tó so a wá sọ̀rọ̀ nípa kí ni ànábì sallallahu alaihi wasallam sọ fún wa nípa sáàtù jahannam bó ní iná jahannam ìtì ẹ̀sìn fẹ̀ tó bó ló ṣe lágbára tó tó fẹ̀ tó inú hadithu <coughs> abu musa al-ash'ari radiyallahu anhu qala ó sọ báyìí pé qala rasulullah sallallahu alaihi wasallam law anna hajarun pé tí a bá ju òkúta tá bá mú òkúta kan kúdìbà bíhi fi jahannam tán wá ju òkúta kan sínú náà jahannama sàbàcínà làháwá sàbàcínà kharifa anabi sallallahu alayhi wa sallam ní òkúta yìí yóò máa wá lọ yóò máa wá lọ fún nǹkan bí seventy years ní òkúta yóò fi máa lọ qabla an yabluga qa'raha síwájú kó tó dé ìsàlẹ̀ ìsàlẹ̀ iná so ààrẹ eléyìí yóò jẹ́ kó yé wa bí iná jahannama tí ó ṣe jìn tó tí wọ́n bá ju òkúta ẹyọ kan sí òkúta yóò máa wá lọ fáá títí yóò wá lo bíi bíi seventy years kéde seventy months o kéde seventy days o yóò wá lo seventy years lẹ́yìn ìgbà tó bá lo bíi seventy years nǹkan yóò ṣe wá dé ìsàlẹ̀sàlẹ̀ ibi tí wọ́n ń pè ní iná jahannam <clears throat> so eléyìí nínú àwọn ìtàfimọ̀ bí iná jahannam yìí ṣe gba ètò iná jahannam bó ṣe lágbára tó iná jahannam <clears throat> bí ó ṣe rọrùn fún ẹnikẹ́ni láti bọ́

tí gbogbo nǹkan tó máa ń fẹ́ wọ́n mọ̀ rí ń bẹ̀ tó bá dijọ́ gbèdé alkiyama gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wá ròyìn àwọn ará ilé iná fún wa níbi hadith abu hurairah radiyallahu anhu قال أصبعك قال رسول الله صلى الله عليه وسلم وني النبي صلى الله عليه وسلم أصبعك درس الكافر إني كفري أو ناب أو ناب الكافر أبي إن يوغن يواجه كفري مثل أهود النبي يوتو بنا لا توكي أهودني أو إني لا سنانو bó lágbárí ó ti wá tó bó lẹ́sẹ̀ ó ti wá tó bó lọ́nà ó ti wá tó nísù ọ̀rọ̀ yóò tó láńlá ní bí ó ké Uhud wọ̀gíńdù jẹ́dìhí màsírọ́tà salat bí awọ rẹ̀ ti wá nípa tó bí ó ti nípa tó yóò tó kíyàn orin ìrìn ọjọ́ mẹ́ta ànábì ò dákọ̀ pé ọjọ́ mẹ́ta ni àbọ̀sọ̀ mẹ́ta àbọ̀sọ̀ mẹ́ta ànábì yóò kàn dàbí kíyàn orin ní mẹ́ta so ó wá lè jẹ́ ọdún mẹ́ta ó lè jẹ́ ní ọdún mẹ́ta bí awọ rẹ̀ yóò ṣe nípa tó awọ ara ilé náà yóò ṣe nípa tó ó lè jésù mẹ́ta ó lè jẹjọ mẹ́ta so anabi sallallahu alayhi wa sallam òun náà ló mọ èyí tí ó gbà lérò pẹ̀lú wípé ó nípa tó di ìpele mẹ́ta so eléyìí nínú àwọn ìròyìn láti máa ma àwọn ará ilé iná tó bá dijọ́ gbèdé alkiyamu so a rí i pé àwọ̀ wọn Allah subhanahu wa ta'ala gbé àwọ̀ kan wọ̀n tó jẹ́ pé àwọ̀ tó burú jáì ni pé àwọ̀ tó yẹ pé téèyàn bá rí gan yóò máa bàyàn lẹ́rù rí so síbẹ̀síbẹ̀ náà tòun ti bẹ́ẹ̀ náà wọ́n tún wá máa jìyà ní inú náà já náà ó bá di ìjọ ìjọ ìgbéde alkiyama so gẹ́gẹ́ náà ni anabi sallallahu alaihi wasallam <coughs> ó tún ṣe ìròyìn fún wa nípa àwọn ará ilé náà tó yẹ pé bóò ni wọ́n ṣe rí bóò ni ìròyìn wọ́n ṣe rí irú ìṣesí wo ni wọ́n wà tó bá jíjọ ìgbéde alkiyama so irú rẹ̀ náà ni hadithu nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tí ó ń sàlàyé fún wa nínú hadith usama nínú hadith usama bin zayd radiyallahu anhu ó ní níjọ́ kan olóhùn gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam pé tí anabi ń sọ̀rọ̀ wa ni anabi sọ pé yuja'u bi rajulin yawm al-qiyamah tó bá di jọ́ bi da qiyamah anabi ni wọ́n mú arákùnrin kan wá yuja'u bi rajulin yawm al-qiyamah wọ́n mú arákùnrin kan wá tó bá dijọ́ gbé dàlkìyàmà fàyọ̀ kọ́ọ̀fì náà wọ́n wá fi arákùnrin yìí sínú náà fàtẹ̀ntẹ́lìkù àkútàbùhù fi náà ìfun arákùnrin yìí yóò wá bẹ́ẹ̀ sí jáde tàbí sínú náà yóò jóná débi pé ìfun yóò wá jáde sínú náà fàyẹ̀dúró kama yẹ̀dúró alhimaru biroha so arákùnrin yóò máa wá kórì gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ìṣe máa kórì yóò máa wá kórì fàyẹ̀tẹ́mi wà alẹ́ ahlu náà àwọn alẹ́ ló tún wá pé tì ẹ̀wọ̀n ní ti gbogbo wọn wà nù náà ni o owó ọjọ́ wà nù náà wọ́n jọ ń jìyà ni àmọ́ tán wá tán wá rí irú ìyà tí ẹni yìí ń jẹ tí ìfun rẹ̀ jáde láti ẹnu rẹ̀ tí gbogbo nǹkan nù rẹ̀ tó rẹ̀ tó jáde tí wọ́n á ń kó yìí wọ́n wá àwọn alẹ́ náà wá pé tì wọ́n bá wá pé tì kí ni nǹkan tó fà tí wọ́n fi pé tì ẹ̀yọ̀kùn lúna kí èyí ṣe tọrọ yẹn wá fi wá rí báyìí àlẹ́ka kúńtà ta amúrúnà bil ma'ruf sígbà tó wà láyé wọ́n máa ń pa wá dáadáa ni sẹ́yìn kẹ́ máa ń ṣe wáàsí fún wa ni sẹ́yìn kẹ́ máa ń kìlọ̀ tí ò dáa fún wa ni sẹ́yìn kọ́lẹ̀ máa ń pa wá dáadáa ni wọ̀tẹ̀ni hánà anil munkar sẹ́yìn kọ́lẹ̀ máa ń kọ́ aburú fún wa nígbà tẹ́ fi wà láyé ni tẹ́ máa ṣe wáàsí tó hun yóò ah, ah, mu nígbà tá a fi wà láyé èmi kàn ń payín láṣẹ dáadáa ni wàlá àti èmi kẹ́ ẹ̀ ṣe dáadáa òun èmi kàn ń payín láṣẹ kẹ́ súnmọ́ Allah subhanahu wa ta'ala àmọ́ òun náà súnmọ́ wa anhaakum 'anil munkar èyí ni máa ń kọ̀ fún yín ipe a ẹ̀jìnà sí eléyìí o eléyìí ò dáa ẹ má ṣe zìnà ẹ má ṣe bọ ẹ má ṣe bídíà ẹ má pọ ọmọlàkejì lẹ́kúnjayé gbogbo abúdéyàn tí máa kìlọ̀ fún yín nígbà ó fi wà láyé ní wà á tí ì gbogbo ẹ̀ ní máa ń ṣe òun máa ń saburú yóò máa pààyàn láti ẹgbẹ́ ká máa saburú òun máa ṣe yóò máa pààyàn láti ẹ̀ká máa ṣe dáadáa òun náà ò ní ṣe so àwọn eléyìí àwọn tí ó ẹni bẹ́ẹ̀ tó bá di ọjọ́ ìgbéde alikiyama òun náà ni irú iná irú ẹni yìí tí ó máa jẹ tó bá so eléyìí kò sí kankan tí ń túmọ̀ wa. tó tayọ pé kí ni pé iná jáàná iná nǹkan tí ó lágbára ni tó sì yẹ kí a sọ́ra wa tó yẹ ká jìnà sí gbogbo àwọn ìwà tí ó lè mú ìyàwó iná jáàná tó bá dijọ́ ìgbéde alkiyama so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ó tún ròyìn fún wa ó ń ròyìn iná fún wa so anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa pé law kana fi hadha al-masjid mi'atu alf anábì sí wà síjọ́ kan fún àwọn sàábì rẹ̀ anábì wá ní law kana fi hadha al-masjid mi'atu alf ó ní tí hundred thousand èèyàn tó wá wà nínú mọ́sálásí yà nínú mọ́sálásí anábì sallallahu alayhi wa sallam ó ní tó wá wà nínú mọ́sálásí ó ní aw yazidun kọ́lá àbíkan tiẹ̀ tún lé ní hundred thousand yẹn tó má wà ń bẹ́ẹ̀ wọ̀fíhìn rọ́jùlù min áàlì náà àwa rí i pé èèyàn kan ṣoṣo náà àwọn hundred thousand yìí àbí jù bẹ́ẹ̀ lọ yìí tó wá jẹ́ ara ilé iná fatanafas tí ó ara ilé náà tó bá wá mí kó kàn mí jáde báyìí lásán fa asabahum nafaso tí mímí ẹ̀ tó jáde òun tó bá wá kan àwọn tá a sọ yìí là dára kọlù mọ́sídìdú ọmọ fi mọ́sálásí gbogbo mọ́sálásí yóò sì jóná àti gbogbo àwọn tí ó wà nínú mọ́sálásí so eléyìí òun náà ń tọ́ka fún wa nípa pé kí ni bó ni aburú náà bó ló ṣe lágbára tó ẹ̀wọ̀ èèyàn hundred thousand kí ẹnìkan ṣoṣo kó wá jára lé náà kó wá mí kí mímí rẹ̀ kó sì ju gbogbo mọ́sálásí kó sì ju èèyàn tó lé ní hundred thousand so eléyìí náà ibi yé wa bí iná ṣe lágbára tó ibi yé wa bí aburú náà bí ó ṣe wúwo tó tà sí lọ jìnnà sí i. so bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ó tún sọ fún wa nínú ah, hadith mi tó wà nínú al وأن رسول الله صلى الله عليه وسلم قال أني النبي صلى الله عليه وسلم تصبحي تحسبون أن نار جهنم مثل ناركم أني إن جاء روح أن يولوك على إنك إن جاء نما تاريهم إنك أدى لقدي إرونا تيني في إنك أنه لأي سو النبي صلى الله عليه وسلم وأني هذه هي أشد سوادا النبي صلى الله عليه وسلم أني إن جاء نما تاريهم ìpè aṣaddu sawadan pé iná ó dúdú biribiri bí bá a ti ń wo iná tiwa táwọn ìpè iná tó pọ́n yanyan iná jẹ́ ànámà anábì sallallahu alaihi wasallam ó ní aṣaddu sawda aṣaddu sawadan ìpè ó dúdú ni iná náà ti kò ó kò débi pé wá kò ní pupa pàtó kò ní pupa ó tún wá bọ́ sí dúdú wọ́n tún wá tó kò gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wọ́n tún kò ní àìmọye ọdún míì ó tún wá di dúdú padà so irú náà yìí kìí ṣe náà tí ìmọ́lẹ̀ máa wà ńbẹ̀ nígbà tí àwọn tó bá wọnú náà bá wọnú náà kò ní sí ìmọ́lẹ̀ ńbẹ̀ wọn ò ní rí nǹkan kan tó tayọ pé wọ́n máa jó wọ́n máa jó lọ ní inú náà yìí ni so òun náà ló fà á tó jẹ́ pé gbogbo ayẹyẹ agbọ̀rọ̀ tó máa ṣe kí ni ká máa gbìyànjú ká máa wá ìsọkúrò lọ́lọ́ subhanahu wa ta'ala níbi ìyà náà jahannam gbogbo àwọn nǹkan tí ó bá máa súnmọ́ ìtúnyàmọ́ iná jahannam kí èèyàn máa jìnà sí i nítorí pé kí ni iná jahannam ó burú ju iná ayé lọ òun náà ni ànábì sallallahu alaihi wasallam tó fi ń ròyìn fún wa kì í pé iná jahannam kò dà gẹ́gẹ́ bí iná tiyín tí ẹ máa ń kó láyé o iná ayé tabasáná tó bá fi iná kàn yàn lọ́wọ́ èèyàn ké tó ìpé èèyàn mọ aburú tó wà ń bẹ èèyàn mọ bí ó ti jóyà ká tó wá sọ pé iná jahannam so èyí tí ó tó kàn tí a bára wa sọ tó tó ní ṣe pẹ̀lú iná iná já ànámà yìí òun náà ni a nípa ipe kí ni wọ́n máa wá fi kó náà yìí kí ni wọ́n fi kó iná yìí tó bá dijọ́ gbídẹ̀ alkiyama so eléyìí ni Allah subhanahu wa ta'ala fi sọ̀rọ̀ fún wa nínú suratul tahrim ó ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu qu anfusakum wa ahlikum naran waquduha an-nasu wal hijara ó ní mo pe ẹ̀yin tí ẹ ní ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ku anfusakum ẹ̀sọ́ ara yín ẹ̀sọ́ ẹ̀mí ara yín wa ahlikum naran kí ẹ sì ṣọ́ àwọn fámìlì yín ẹ wá ṣọ́ wọn kò níbi kíni ẹ ṣọ́ wọn kò níbi iná kan waquduha an-nasu wal hijara ó jẹ́ pé tí wọ́n máa fi yìí wal àwọn èèyàn àtàwọn òkúta ńláńlá ni àwọn òkúta níbi tìrìtì àwọn òkúta tí wọ́n fi ń ṣẹbọ gbogbo àwọn òkúta yìí òun náà ni yóò fi ṣe ìtí wọ́n fi máa fi kóná láyé إن يوم فيك وتبعد يوم بدأ الكلامة أتي يوم أكتا مبان الله سو النبي صلى الله عليه وسلم إنه حديثه عن البخاري ومسلم إنه إنه حديث في الحاكم بابا مجمع الإمام البخاري ومسلم وعن ابن مسعود رضي الله عنه لقد أبلاء المسعود رضي الله عنه في قوله ويقودها الناس والحجارة إن الله سبحانه وتعالى ذكر إن تعمل بكنا يتواجه بلا الكلام ولا àti àwọn òkúta kọ́lá híyá ṣèjára tó ní kìbìrì ipe àwọn òkúta aláńlá kan ní látara kìbìrì yàní látara bí ìtọ́jú ṣe bí ìsáná òun náà ni àwọn òkè tí à ń sọ yìí kọ̀lákọ̀ aláhu yawma khalaqa samawati wal ard Allah subhanahu wa ta'ala ó dá òkè yìí ó dá nígbà tó dá sánmà àti ilẹ̀lẹ̀ sí sàmá ìdúnìyá ó dá sí ó wá fi pamọ́ fún kèfèrí ó parí ìsìkalẹ̀ fún àwọn kèfèrí tó wá pé tó bá dijọ́ gbé dàlùkì yá náà yóò wà nínú nǹkan tí wọ́n máa bá nínú ìyà Allah subhanahu wa ta'ala. ìtọ́kàn tí a fẹ́ sọ̀rọ̀ nípa òun náà ni fi dhikri hayatiha wa aqaribiha nípa àwọn ìjọ tó wà nínú náà wà á kọ́ ríbi ha àtàwọn akéèké so gẹ́gẹ́ bí a ṣe ń ròyìn ìyá náà yẹn bọ̀ wá so kìí ṣe iná lásán omi ò mọ̀ jẹ́ ìyà fún àwọn tó wà ní àwọn ará ilé náà bẹ́ẹ̀ ni pé àwọn nǹkan mìíràn tó wà ń bẹ̀ tí sì máa jẹ́ àlékún ìyà fún àwọn tó wọ̀ náà wọ́n ìyá rẹ̀ lẹ́rìn iná ìjà hannan. Ànábì sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú وني قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم فقيه إن في النار حيات كأمثال أعناك البخت وإلى داجو إن بلنا تؤدوا من القيامة حيات أعويجو جمع حية أعويجو كأمثال أعناك البخت tẹ̀lé àwọn ejò yìí wọ́n dàbí bẹ́ẹ̀ bí ọrùn rànkúnmí ńláńlá àkúnmí tó gùn tọ́hún rẹ̀ gùn ẹ bá àwọn ejò yẹn tóbi tó nìyẹn tẹ́lẹ̀ sáà ìṣẹ̀dá àwọn iná lásàátà ويجد حرها سبعين خريفة يجد تام يجد تام سي سكان وطبع سينيا فيجد ريح فيجد حرها سبعين خريفة أنت وباس ما بو يبوناري بس لا برا يبوناري وروي يوم يبوروي سبعين خريفة سن عادة تودن سن سن عادون يودن سن سن سيجي نسمع بوروي ما يو سوسو تبع سينيا وإن في النار عقارب النبي صلى الله عليه وسلم tó wá sọ fún pé dájúdájú àwọn akéèké àwọn náà tó ń bẹ nínú iná jẹ́ inú náà yìí tó wájú ọgbẹ́dẹ̀ kìáma kàmtàlì fi gáàrí ní ọ̀pẹ̀ta ó ní àwọn yìí àwọn dà gẹ́gẹ́ bí ìbáka bí zebra tí wọ́n dà gẹ́gẹ́ bí ẹ̀sìn oníbàwọn ti tóbi tó nìyẹn tẹ̀síà ìhìndà náà lọ́sàá sọ̀tọ̀ pé tí ìkànnì wọn náà tó bá fi lè sọ́yìn tó bá sáyìn tó bá gẹ̀yàn báyìí tí àkókò kan bá gẹ̀yàn náà àwọn akéka sọ yìí ọ̀rẹ́ jìrù hamuwata ha àgbáyé na sana oró akéèké yìí ẹni náà so eléyìí nínú àwọn àlékún ìyà tó wà ní inú náà jahannam fún àwọn tí wọ́n bá wọbẹ̀ tó wá díjọ́ ìgbéde alkiyama gẹ́gẹ́ bí ẹ̀ náà inú àwọn tó tún wà nínú náà tó wá díjọ́ ìgbéde alkiyama òun náà ni kí ni ó máa jẹ́ ohun táwọn aráalé iná tí wọ́n máa mú tó bá dijọ́ ìgbéǹde alkiyama so àti mà àti gbígbọ́ nínú àwọn àhàdìdà nabi sallallahu alaihi wasallam pé inú àwọn nǹkan tí ó máa jẹ́ tí àwọn aráalé iná tó máa mú tó bá dijọ́ ìgbéǹde alkiyama òun náà ni alhamim òun náà ni omi gbóná ayọ́tọ̀ nínú hadithu abdullahi abbas àtàwọn míì náà ìpè anna alhamim alhar alladhi yuhruq ìpè omi omi tó gbóná gan ètò ìgbé wọn ti gbé kaná tó ti ń hó sọ̀pọ̀sọ̀pọ̀ òun náà ni ó máa jẹ́ omi tí àwọn ará ilé iná tí wọ́n máa mu gbàdìjọ ìwéde alkiyama so gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tafsiru aya wasuqu أعوذ بالله من الشيطان الرجيم سورة محمد تني وسقوا ماء حميما فقطع أمعاءهم سورة محمد آية 51 ìpè yàní àwọn ará ilé náà ó tún kù máa àn wọ́n máa fún wa ní omi kan mu hamiman omi tó gbóná wàkọ́tọ̀ àhùn tó fi omi yóò máa wá gé wọn ní ìfun yóò máa rẹ wọn ní ìfun tó bá ti jọ ìgbéǹde alkiyama nígbà tí àwọn ará ilé náà tí wọ́n bá wọnà náà tó bá ti jọ ìgbéǹde alkiyama. وقال الضحاك الضحاك إمام عطاء تفسير رحمه الله وناس على الحميم ìtí àgbàlẹ́ pẹ̀lú alhamim ni ó ní yugla mundu khalqullahi samawati wal ard ó ní omi yìí yàní Allah subhanahu wa ta'ala ti gbé omi náà ti wà ní orí náà láti wà tí Allah subhanahu wa ta'ala ti dá sánà àti ilẹ̀ ní omi náà ti ń hó ila yawmi yusqawnahu tí tí ó fi wá di omi ó máa hó títí tí ó fi di ọjọ́ tí Allah subhanahu wa tí ó fún àwọn ará ilé náà mu wa yusabbu ala ru'usihim tí ó fi gbà tí Allah subhanahu wa tí ó máa dá omi yẹn tí ó máa da omi yẹn tí wọ́n wá da lé wọn lérí tí wọ́n máa mú wọ́n sì máa dé wọ́n sì máa da lé wọn lérí wọ́n máa fi wẹ̀ so eléyìí ni ó máa jẹ́ nǹkan tí yóò máa jẹ́ nǹkan tí àwọn ará ilé iná tí wọ́n máa mú tó bá dijọ́ ìpínde alkiyama so gẹ́gẹ́ bí ó ti wà nínú hadith mi náà tí anabi sallallahu alayhi wa sallam tí ó ń sọ̀rọ̀ nípa pé ẹni tí ó bá mutí ní alákọ̀ọ́kọ́ tó mutí ẹ̀kejì ànábì ní ẹni tó bá mú ní ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin pé irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ òbí dàbí kìámà ó ní àmàlà àádẹ́ fi rọ́ọ̀bì á ẹni tó bá tún wá fara lọ mú tí yẹn ní ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ náà ti kún fún fún ní ẹ̀mẹ́ta káàna hakan alọ́láhi ayọ̀síyàwó nìkínà tìlkabal yóò mọ̀ kìámà ó ní ó di ẹ̀tọ́ fún Allah subhanahu wa ta'ala kó fún ní nǹkan tí wọ́n ń pè ní kínà tìlkabal kó fún mú tó bá òbí dàbí kìámà قالوا يا رسول الله أنا صحابي أبي هو النبي صلى الله عليه وسلم في وما تينة الخبال كل واحد عليه قالوا تينة يرقوا خبال تنصيين قال عشرة آل الناس النبي صلى الله عليه وسلم وأن يكون بعده قالوا هنا يعني أمي كمان جاري لارا وارا لنا يعني لا ترى أمي كمان في لارا وان بس نبى تجوا بس يبى تجوا أمي كمان في لارا وان ìwé ẹni bẹ́ẹ̀ mú sọ̀rọ̀ máa fún òun ní irú omi bẹ́ẹ̀ mu tó bá òun náà tọ́ka nínú aburú tó ní agbára tí ń bẹ nínú ìyà iná jahannama tó sì kí èèyàn máa jìnà sí kí Allah subhanahu wa ta'ala kó má sára fi sọ̀rọ̀ sí wa ń bẹ̀. sọ bákan náà èyí tí a tún sàlàyé fúnra wa òun náà ni báwo ni àwọn ará ilé náà ṣe tó tó ọjọ́ gbẹdẹ̀ kìyàmà àárín náà òkú bàṣẹ́ yìí fi hà so báwo ni àwọn ará ilé náà bò ní ara wọn ṣe rí tó tí òbí dàgbé kíá mọ̀ báwo ni wọ́n ṣe tóbi tó tó àdíjọ́ òbí dàgbé kíá mọ̀ so ànábì ìṣàlàyé lè náà fún wa nínú àwọn àdéhùn ó lálàáfíà وعن أبي هريرة رضي الله عنه وحديث أبو هريرة رضي الله عنه قال قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين منكب الكافر مسيرة ثلاثة أيام للراكب المسرع أنا بني لاني إجتا كثير مجي سراعون tó bá jẹ́ ògbèdà tó bá ní tó bá wà nù náà tó bá jẹ́ ògbèdà kìámù ó ní màsí ọ̀tá sọ̀rọ̀ ṣe ayé ó ní yóò dédé ìrìn ọjọ́ mẹ́ta ni fún ẹni tó bá gùn nǹkan lọ́wọ́ kìdì ni mo fẹ́ fún ẹni tó bá gùn nǹkan tó tún wá yára gan ọjọ́ mẹ́ta ni ó fi rin ìrìn èjìká kan sí èjìká kejì nínú èjìká àwọn ará ilé náà sọ eléyìí túmọ̀ pé Allah subhanahu wa ta'ala tún tún wọn dání ẹ̀dá mi ṣe pé ẹ̀dá ni ò da ẹ̀dá ni ò ní wu ní rí òun náà ni ó da òun ní ìwẹ̀dá rẹ̀ tó ń wá máa jẹ ìyá rẹ̀ tó bá di ìjọ ìgbéde alìkìyàmà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó tún wà nínú hadith náà gan tí ànábì sallallahu alaihi wasallam tí <clears throat> tó jẹ́ kí tó fi yé wa ipe àbírísùn káfíìn mẹ́sàn ọ̀hún tó ní òkè ẹ̀yìn àwọn kékeré ó ní yóò dà gẹ́gẹ́ bí òkè òdò ni tí ó bá jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà tó bá jẹ́ bí pé wọ́n màkà áàdùn omi náà bí tí wọ́n máa jòkó Aye ara na náà ẹnìkan tó sọ àyíká tó ní kó jòkó tàwọn abẹ́yìnà kọ́dí ni wọ́n mọ̀ kàn tí ayé yóò dà gẹ́gẹ́ bí yóò fẹ̀ tó láti ní àárín bí ayé kan tí a ń pè ní kọ́dí kùdẹ́ì àti maka so inú rìwáyà mi wà ó ní láàrin bí maka ó ti jìnà tó sì Mádínà òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ayé ẹnìkọ̀ọ̀kan ó ti fẹ̀ tó ní inú nàìjíríà náà mà wọ̀kẹ̀sáfà tó jẹ́sàdì ànábìá ní bí ara nígbà tó bá ti jẹ́ òbí alkiyama isnan wa arba'una zira'an anabi sallallahu alaihi wasallam ó ní yóò tó 42 ìgbọ́n 42 òun náà ní bí ara rẹ̀ bí ó sì kíkì tó wá di ìjọ ìgbéde alkiyama nígbà tí wọ́n bá wà ní inú iná jahannam so eléyìí nínú àwọn ìyà tí Allah subhanahu wa ta'ala tí yóò tún fi jẹ àwọn ará ilé náà ni látara pé kí àwọn <clears throat> kó bá pọ̀ dáadáa látara pé nọ́mbà fíìlì yà náà dáadáa ni Allah subhanahu wa ta'ala ló tún ṣe àlékún ara kún ara tí wọ́n ní tẹ́lẹ̀ tí wọ́n fi wá rí ara gbé ìyà náà tí wọ́n rí ara tí wọ́n fi rí ara gba ìyà yẹn sí tó bá di jọ ìgbéde àkíyàmà. so èyí tí a bá wa sọ òun náà ni oríṣiríṣi ìyà tí àwọn ará ilé náà máa jẹ gbogbo èèyàn tó wá jẹ́ ọ̀gbẹ́ ọ̀kẹ́ àrùn bákan náà kọ́ níyà àwọn olùgbẹ́ bí àṣàlàyé fúnra wa níbẹ̀rẹ̀ ìpè iná ó sì wà ìpele ìsàlẹ̀ ìsàlẹ̀ ní ọgbọ́n ọgbọ́n ní so ọgbọ́n tó àdẹ́kẹ̀ àtúnṣàlẹ̀ mìíràn náà òun náà ní tí Allah subhanahu wa ta'ala sọ pé àwọn mùnáfìkì gẹ́gẹ́ sọ ìwọ̀n pé iná mùnáfìkì iná fi dákẹ̀ àtúnṣàlẹ̀ mìíràn náà ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ jìlọ náà òun ni wọ́n fi àwọn mùnáfìkì tó wájú ọgbẹ́dẹ̀ alkiyama so ànábì tó wá sọ̀rọ̀ fún wa nínú àwọn àhàdí rẹ̀ àwọn onípe oníran ọ̀rọ̀ ìyà tí àwọn yóò jẹ tó bá dojú ọgbẹ́ ìdàlù kìyàmù. حديث عن البخاري ومسلم أني من حديث النعمان بن بشير رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أني النبي صلى الله عليه وسلم أولئك إن أهول أهل النار وإذا جاءوا أنتي يا ريتم ورمجوا إن ورالنا عذابا ترجع إلى القيامة يا رجل في أخمس قدميه جمرتين so arákùnrin kan tó yẹ pé ní abẹ́ gìgísẹ̀ rẹ̀ méjèèjì ọ̀hún ògúnná méjì kan bẹ lábẹ́ gìgísẹ̀ rẹ̀ méjèèjì yóò gírí mínúhùnmá dìmáàbà tó yẹ pé látara rẹ̀ òun náà ni wọ́n ti máa gbé ọpọlọ wọn kaná iná tí ó wá tó gbẹ́sẹ̀ lé yẹn iná ìwà máa jó láti bẹ̀ wọnú ọpọlọ rẹ̀ tó yẹ pé ọpọlọ rẹ̀ wọ́n wá sọ kọ̀sọ̀kọ̀sọ̀ tó bá di ìjọ ògbélẹ̀ kìámà ní inú náà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló tún wà nínú riwaya mi tó yẹ pé anabi sallallahu alayhi wa sallam ó ní inna ahwala ahadin nari azaban man lahu na'lan wa shirakan ó ní ẹni tí ààrẹ tó rọrùn jù tó tún fúyẹ́ jù tó bá dijọ́ gbéra kìámà òun náà ni <clears throat> ẹni tí ó ní bàtà méjì wa shirakan tí bàtà méjì náà lókun nínú àrètò ìgbé látara ná òun náà ní bàtà tí a ń sọ yìí minhuma dimaguhu kama yóò gbélé méjèèjì ما ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونه عذابا ìwé ẹni báyìí tá à ń sọ yìí látara bẹ ní ọpọlọ rẹ ti máa wá sọ kọsọkọsọkọsọ lọpọlọ rẹ ti máa gbóná ló ti máa hó sọkọkọsọkọsọ síbẹ̀síbẹ̀ náà anábì ní irú ẹni báwọn mà yára ẹni àhàdànà aṣáájú mẹnu àdàbà pé kò ní rí i pé ẹnìkan bẹ sí ààrẹ tún pọ̀ ju tòun lọ tòun ti bí anábì ṣe ṣàlàyé pé irú ẹni bẹ́ẹ̀ pé ìyá rẹ tún fúyẹ́

tó bá dijọ́ gbé dàlù kìyàmà Abu Talib òun náà ni Abu Talib òun náà ni ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam wa huwa muntailun bina alayhi Abu Talib táwọn sọ yìí anabi ni yóò wá wọ bàtà méjì kan yóò gbìlá nínú máa dì máa wò látara bàtà yẹn òun náà ni wọ́n ti máa gbé ọpọlọ ìkaná tí ó ti máa hó sọ́kọ̀sọ́kọ̀ so eléyìí àrí tó lálàáfíà ní tó wà nínú eh, eh, sọ̀híhù muslim èké ànábì jẹ́ kó yí wa pé Abu Talib kò gba islam síwájú kó tó kú gẹ́gẹ́ bí wàá náà àhàdìsù míì náà nínú sọ̀híhù Bukhari so eléyìí ni ó máa fún àwọn onírúurú tí wọ́n máa ń sọ yí pé ah, ara wà Abu Talib yí pé ó gba islam kí ó tó kú àbí tí wọ́n sọ pé bàbá nàbí sallallahu alaihi wasallam ibẹ̀ kò sí nínú náà tó bá díjọ́ gbéde alkiyama so eléyìí ànábì jẹ́ kó yé wa nínú hadith míì ipe látara ìdáàbòbò tí Abu Talib tó ń ti fún ànábì sallallahu alaihi wasallam látara pé kò ní kí àwọn kékeré kí wọ́n rìn ní àti mú ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìyá ló tún fi fúyẹ́ tó bá díjọ́ gbéde alkiyama síbẹ̀síbẹ̀ náà tí ìyá rẹ̀ bá pé kò sí ìyà ẹni tí ó tó ìyà tòun nínú ìyà ìnájà ànámà yìí tí ó bá dijọ́ alkiyama so anabi sallallahu alaihi wasallam sallam ó tún sàlàyé fún wa nínú hadithu mi nínú hadithu samratu bin jundub radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم عن أبي وأسأل عيكي أو منهم من تأخذه النار إن بينهم يتجيكي إنه بامي ilà kàbẹ́yì débi kókósẹ̀ méjèèjì kókósẹ̀ méjèèjì ní náà ó dé fẹ́lòmíì ọ̀mìnirun máa ń ta àkóso náà ilà rukbatẹ́yì nísìn bẹ́ẹ̀nù àwọn èèyàn tó jẹ́ pé iná yìí yóò jó wọn yóò mú wọn dé orúkún wọn méjèèjì ni ọ̀mìnirun máa ń ta àkóso náà ilà hujjati so èmi ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé débi kárabàdì òun náà ni iná ni mú irú àwọn bẹ́ẹ̀ dé ọ̀mìnirun máa ń ta àkóso náà ilà unuki so ìdí ń bẹ́ẹ̀ náà àwọn ẹ̀tí pé ọrùn òun náà ni iná yóò mú wọn dé òmìnira wọn máa ń ta àkóso náà rí láti na tì ìdí ń àwọn ẹ̀tí pé ibi tí yóò mú wọn dé yóò mú wọn dé ibi tí erí tó ti rò papọ̀ mọ́ ọrùn òun náà ni ibi tí iná tí ó mú wọn dé tó bá di ọjọ́ so eléyìí nínú àwọn ìpele táàbì máa mọ̀ ipe ìpele ìpele bẹ́ẹ̀ náà ni ìyà àwọn ẹlòmíì yóò ṣe wo sí tó wá dídọ́ kìámà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun náà ni tí hadith mi tí wà ní sahih bukhari rahimahullah tí hadith anas radiyallahu anhu an nabi sallallahu alaihi wasallam òun náà ni látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam annabi ni yúùtọ̀ bí a ní àmì ahli dunya min ahli nas annabi ni yúùtọ̀ bí a ní àmì ahli dunya min ahli nas wọ́n mú ẹni tí ó gbádùn jù nínú àwọn ará ilé ayé ẹni tó gbádùn jù láyé nínú àwọn ará náà ó gbádùn láyé dáadáa lóòótọ́ ó sì rí gbogbo nǹkan tá à ń ké pé nígbàdùn láyé àmúpadà wọ náà tó so wa ní ọ ní wa ta'ala wa ní kán mú wa. àpò ìṣòwò fi náà sífgàtàn wọn wà ya Adam ìgbà yẹn wọn wà sọ fún pé ìrọmọ Adam ìjọ gbádùn rí láyé ẹni tó jẹ́ pé gbogbo gbèsè ayé rẹ̀ kò rí ìnira kan rí nígbà tó fi wà láyé jíjẹ mímu rẹ̀ ń rọrùn ni lílọ bíbọ̀ rẹ̀ ń rọrùn ni ń sùn ló bá ṣe wò ó ń jí ló bá ṣe wò ó olówó ọkọ́lé gbogbo nǹkan ló ní láyé kò síbẹ̀síbẹ̀ náà tó wá jẹ́ òbílẹ̀ àríkìá náà tó máa kàn fi sínú náà lẹ́ẹ̀kan kan kí ọ̀tán yíwọ padà tó máa dé lọ́wọ́ rẹ̀ pé alọ́ àìsá <clears throat> khairan qat ìjọ orórì kan rí láyé

min ahli janna àmọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ padà wá kàgbọ́n sí àlìjẹ́nà ní ìjọ ọ̀gbẹ́dẹ alkiyama tí wọ́n bá mú arákùnrin yìí dé àpàyí sùwàgò síbgàtàn eh, fil janna wọ́n wá jù sínú àlìjẹ́nà lẹ́ẹ̀kan ó tún wá ní ẹyọ padà pọ̀yì kọ́ọ̀lù lẹ́hùn tó wọ́n sọ fún arákùnrin pé yabna adam ìrẹ́ ọmọ anabi adama hal ra'aita bu'tan qat ǹjẹ́ òsì táórí ǹjẹ́ ìyá jẹ́ orí nígbà tó fi wà alimara bí ka min shiddatin qat ǹjẹ́ ilé kúkú kan ti mú ọ láyé ǹjẹ́ orí ìfúngun nǹkan kan rí nígbà tó fi lágbà tó ti ń bẹ ọ̀yẹ̀kú la wàláhì ya rọ́bù yóò wá sọ pé rárá o mo búra èrè ọba mi máa má rọ́bì bọ́ sùn qat òsì òsì òtí ẹ̀ta mírí ní ìmọ̀tẹ́ pẹ̀lú sí wala ra'aytu shiddatan qat ní ìsìrí ilé kúkú orí nǹkan láyé so eléyìí òun náà ń tọ́ka fún wa pé gbogbo ìdẹ̀ra tí ẹ̀ ń bá rí láyé yìí tí yóò bá ti rí ìdẹ̀ra ní àlìkíyàmá ó túmọ̀ pé asán bá ń sá ni ó túmọ̀ pé òfò ni gbogbo ìyà tó bá wá jẹ́ yàn láyé tí yóò wá jẹ ìyà yìí láyé láyé tí yóò fi wá kú tó wá jẹ́ pé tó wá jẹ́ ọ̀fíìdà àlìkíyàmá èèyàn wá rí ìgbádùn bẹ́ẹ̀ èèyàn wá wọ àlìjẹ́nà so eléyìí kò sí eríire tó tó kò sí ìgbádùn tó tó irú nǹkan báyẹn tó bá di ìjọ ìgbéde àlìkíyàmá so abẹ́ Allah subhanahu wa ta'ala kó wọ́n tà fi wá sínú àwọn tí ó rí dára ìsíwájú ọjọ́ ìgbéra kíámà gbogbo ohun tí a bá rí láyé ní ìnira ni kí Allah subhanahu wa ta'ala kí wọ́n ṣe fún wa tó bá di ọjọ́ ìgbéde alkiyama. Naam, èyí tí ó kàn tí a tó sọ fúnra wa òun náà ni pé bukau alimnar wa shahiquhum ẹkún ẹkún àwọn ará ilé náà wa tí àwọn ará ilé nígbà tí wọ́n bá tí a bá tí a bá mú wọn dàrú tí wọ́n bá ń jẹ̀yà yìí bí ó sì máa wá ké bí ó sì máa pariwo bí ó sì máa han bí ó sì máa wá tí ó máa ké gbàmígbàmí tí ó máa wá kí Allah subhanahu wa ta'ala kí ó ti ẹ̀bẹ̀ fáwọn so òun ni èyí tí ó kù tí a bára wa sọ so eléyìí òun náà ni hadith abdullahi ibn amr ibn al-asi radiyallahu anhuma qala ó sọ báyìí pé inna ahlan nar yad'una malikan ó ní àwọn aráàlú iná tó wà díjọ́ gbé dàlùkìyàmà yad'una malikan wọ́n máa wá pé tó jẹ́ gitmanu lena malik wọ́n máa pé fala yujibuhum arba'ina aman ogójì ọdún ni ó fi máa pé ìrẹ malik ìrẹ malik kò ní dá wọn lóhùn ìpè tí ẹ bá wá sọ fún ọba rẹ ìpè kó ṣe ìyá yìí fún ìfẹ́ wa ẹ wá sọ ọba rẹ pé kó tẹ̀ wá sí ìdájọ́ tí bá ti láàrin lórí wa ìpè àti wà nínú ìyá iná kó tó jọ mẹ́ta tí wọ́n bá wá ṣèdájọ́ akájẹ́ ṣèdájọ́ akámọ́bí tí a parí ọ̀rọ̀ wa sí so àwọn wọ̀nyí wọ́n máa wá pé Malik wọ́n máa wá pé bẹ́ẹ̀ wọ́n wá pé fa títí fún nǹkan bí ogójì ọdún tí Malik ò ní dá wọn lóhùn fún mayakú lẹ́yìn ìgbà yẹn sì wá sọ fún wọn pé innakum makithun pé ẹ má wulẹ̀ dàmára yín ẹ má wulẹ̀ pè mí o innakum makithun dádájú ẹ máa bẹ́ẹ̀ lọ gbére ni gbére ni fún yín ẹ máa bẹ́ẹ̀ kò nígbà wọ́n ti ṣèdájọ́ tí wọ́n ṣe láàrin yín kò sí nǹkan kan mọ́ tí ẹ máa tẹ́tùn máa retí mọ́ fún ma ẹ̀dọ̀ òun àrọ́ bá hùn lẹ́yìn ìgbà yẹn tí Malik bá ti fún wa nílò eléyìí tán tí wọ́n rí pé kò sí nǹkan kan kò sí òkú kankan látọ̀dọ̀ Malik tó jẹ́ ẹni tó jẹ́ bìtìmánu iná fún ma ẹ̀dọ̀ òun àrọ́ bá hùn wọ́n wá pe ọba wọn wọ́n wá pe Allah subhanahu wa ta'ala wọ́n wá ní ọba náà yìí fàyín náà ọ̀rẹ́dìnà tá a tàbá tún ti padà sínú ìyá yìí fa inna zalimun alábòsí ni wá a jẹ́ pé alábòsí ni wá a sì lẹ́tọ̀ sí ìyà so Allah subhanahu wa ta'ala fala yujibuhum kò wá ní dáwọn lóhùn mísà dúnìyà gẹ́gẹ́ bí ilé ayé yàní òní dá Allah subhanahu wa òní dáwọn lóhùn so gẹ́gẹ́ bí àwọn náà sì dá ìpè Allah subhanahu wa lóhùn nígbà tí wọ́n fi wà láyé ثم يقول اخسوا فيها ولا تكلمون àwọn subhanahu wa ta'ala pé ikhsa'u fiha ẹ̀tẹ̀rì sínú ẹ̀ ikhsa'u fiha ẹ̀rá sínú náà wala tukallimuni fún bá mi sọ̀rọ̀ máa ń jẹ́ fẹ́ gbọ́ nǹkan kan ní ẹnu yín wá ثم ييأس القوم lẹ́yìn ìgbà yẹn òun náà ni àwọn ará ilé náà wọn wá já kàmùnà torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó fi ń pe Malik wọ́n máa tún níran kan ipe bóyá wọ́n tó ṣe ń fúfẹ́ fáwọn àti wọ́n yọ àwọn jáde kúrò nínú náà yìí nígbà tí Malik náà dá wọn lóhùn tán tó fi Allah subhanahu wa ta'ala wọ́n tún máa níran kan wọ́n sì tún ní hope pé ah bóyá dáadáa kan tún lè ṣẹlẹ̀ sí àwọn nígbà tí Allah subhanahu wa ta'ala bá ti wá sọ fún wa pé ikhsaw fiha wa la tukallimun ìgbé ẹtẹ̀rì sínú náà yẹn mọ́ ìtẹ̀fẹ́ gbọ̀n kankan lẹ́nu yín má bàa sọ̀rọ̀ mọ́ thumma yai'asul qawm lẹ́yìn ìgbà yẹn wọ́n wá tí ẹ máa gbọ́ híhan ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà tí bá han òun náà ni àwọn ará ilé iná òun náà ni wọ́n máa dún wọ́n máa dún ṣe pé aswatuhum ohun wọn tushbihu aswatuhum aswat alhamir ohun wọn yóò wá dà gẹ́gẹ́ bí ohun kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá han awwaluha shahib ṣe pé ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rí pé ìbẹ̀rẹ̀ ohun kẹ́tẹ́kẹ́tẹ́ yóò kọ́kọ́ lọ sókè وآخر هذا في غير يسمع يسمع ولا جه نباتي أبواني أوانكي nínú iná jahannama so eléyìí nínú àwọn òun náà ni ohun àwọn ará ilé náà pé tó wá di ọjọ́ gbéjà fìyàmà tí a máa wò tí wọ́n máa pariwo nínú náà tí ti wọ́n tún máa ti wọ́n tún máa rí àlékún ìyá rẹ̀ ni kò sí nǹkan kan tó fà tó fà tó tayọ pé kí ni ìpè Allah subhanahu wa ta'ala òun náà ti béèrè nǹkan lọ́wọ́ àwọn ará lọ́wọ́ àwọn ará àwọn tó wọ náà yìí nígbà tó fi wà láyé tó ìpè àwọn náà ò sí fún Allah subhanahu wa ta'ala so òun náà ló fà sí Allah subhanahu wa ta'ala ní òfin ní dáhùn lóhùn tó bá di jọ gbèdé alkiyama so anabi sallallahu alayhi wa sallam ó rí Allah subhanahu wa ta'ala yóò ní yóò bèè lọ́wọ́ yóò mú yóò nìkan mú ara ilé náà kan wá pé wọ́n wá bèè lọ́wọ́ rẹ̀ pé tó o bá ní ìkápá tó o ní agbára lórí gbogbo nǹkan tí ń bẹ láyé yìí tí ń bẹ ní sánmà àti tí ń bẹ ní ilẹ̀ ẹlẹ́ ǹjẹ́ o lè fi dúró o lè fi dípò ìyà iná jẹ́ ànámọ̀ yìí fún yóò ní bẹ́ẹ̀ ni kò sí arákùnrin bá wá sọ pé bẹ́ẹ̀ ni ànábì Allah subhanahu wa ta'ala sọ fún yìí pé èmi náà ti mo ti béèrè nǹkan tí ó rọrùn tó rọrùn jù bá ń lọ lọ́wọ́ rẹ̀ nígbà tí o fi wà ní káàbàdì bàbá láyé anabi adam ìpè kó má ṣẹbọ pẹ̀lú mi síbẹ̀síbẹ̀ náà ẹ̀sìn kọ̀ náà ó ní ó máa ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala so lónìí yóò gbogbo tí wọn náà bá béèrè èmi náà ò ní ṣe fún ọ so eléyìí nínú àwọn ìròyìn ìròyìn iná jahannama ni so tàbá wo bí ìròyìn yìí bí àwọn ìròyìn náà ṣe rí lẹ́nu wọn bá tí a ti ṣàlàyé rẹ̀ fún àwa yìí a rí pé ànábì sallallahu alaihi wasallam ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú bí ànábì ṣe ń kìlọ̀ fún wa ìpè kápáyà iná kápáyà aburú tó wà nínú iná kí ló fà á tí ànábì ṣe ń kìlọ̀ gbogbo eléyìí fún wa òun náà ni pé tó bá ti di ijó ọ̀gbẹ́dà ìfìyàmọ̀ kò sí nǹkan kan ní ìmọ̀ kí èèyàn lè fi rọ́pò ìpè a èèyàn tẹ̀ wá àbí kéèyàn wá níyàn láti wá tún ṣe wípé bóyá Allah yóò tún wá fún yẹn ní àsúnjọ rẹ̀ ní àbí tún wá fún yẹn ní opportunity ní wípé kí èèyàn fi ṣe so látara ìdílé òun ni a ti wá parí ọ̀rọ̀ wa pẹ̀lú wípé ọ̀nà láti wá sọ́ra wa kù nínú ìyà iná yìí tí a fi wà nínú ọmọ náà tó bá dijọ́ gbé dàbí kìámà so <clears throat> ọ̀nà méjì náà ni òun náà ni Allah subhanahu wa ta'ala ti ṣàlàyé fún wa nínú alukur'an àti anabi sallallahu alayhi wa sallam òun náà ṣàlàyé fún wa nínú àwọn sunna rẹ̀ alákọ̀ọ́kọ́ Allah subhanahu wa ta'ala ni a'udhu billahi minash shaitani rajim inna Allah la yaghfiru an yushraka bihi ويغفر ما دون ذلك أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء Allah subhanahu wa ta'ala ó ní òun ò ní foríjì ẹnikẹ́ni kó ṣẹbọ pẹ̀lú Ah, wẹ̀yẹ́sùrù máa dúnà dáríkà liman yasha ìgbé àmọ́ òun ó ṣàforíjì fún tó bá ké sí ẹbọ fún ẹni tó bá tún wò ní kẹtùn ṣe tún láti tó bá wù ó lè ṣe àforíjì fún ẹni yẹn tó bá wù ó sì lè má ṣe àforíjì fún ẹni yẹn so eléyìí ló ń túmọ̀ yìí pé nǹkan ayọ̀ kan ṣoṣo tó lè sọ iná di túláàsì gbére fún yàn òun náà ni kéèyàn ò ṣe ẹbọ kéèyàn pa nǹkan ní ìpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala àwọn nǹkan ní tó bá tún ti wá kéré sí ẹbọ yóò máa wà ní tahta mashi'a so òun náà ni àwọn nǹkan tí yẹn náà tún gbọ́dọ̀ jìnà sí ó sì yẹ kí yẹn máa túbá kó níbi gbogbo àwọn nǹkan ní gbogbo ìgbà so gbogbo tí a mọ̀ ní ẹ̀ṣẹ̀ kí ẹ̀ṣẹ̀ lélẹ́yìn ni ẹ̀ṣẹ̀ kéékèèké ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni èyí tí Allah subhanahu wa ta'ala tó dákọ iná sí fún wa ni àti tí anabi sallallahu alaihi wasallam tó sọ ń bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ yóò sì fi déédéé rẹ̀ bá wa lò ní àmà tó wá sí ìkẹ́ rẹ̀ tó wá sí bá wa lò a ní òun ṣàforíjì fún wa tó ti gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ tí ò ṣẹbọ ńbẹ̀ wọn tó bá wá fẹ́ fi àdéédéé rẹ̀ bá wa lò a ní a ò sẹ̀mí lóòótọ́ ní sì jẹ́ oníyà déédéé ẹ̀ṣẹ̀ tó sẹ̀mí ó sì máa wọ inú àlùjánnà lọ so nígbàgbọ́n ìgbà tá a bá ti wá mọ̀ èyí tó fi bá wa lò ńbẹ̀ àṣẹwẹ̀ ká máa jìnnà sí gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ ìyá ná fún yẹn ni tó bá ti jẹ́ òbí dàrú kíá náà. ànábì sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ lọ́wọ́ Mu'adh bin Jabal radiyallahu anhu níjọ́ kan pé atadri ma haqqullahi ala al-ibad ó ní ẹ̀rẹ́ Mu'adh ǹjẹ́ ó mọ ìwọ Allah subhanahu wa ta'ala lórí ẹrú rẹ̀ Mu'adh bin Jabal wa ní Allahu wa rasuluhu a'lam ó ní Allah subhanahu wa ta'ala tó jíṣẹ́ rẹ̀ ní ó ní màá ń parí jù ànábì wa sọ pé haqqullahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a wípé ìwọ àti Allah subhanahu wa ta'ala tó ní lọ́wọ́ wa tí a gbọ́dọ̀ sí fún òun náà ni pé an ya'buduhu wa la yushriku bihi shay'a òun náà ni pé a gbọ́dọ̀ mọ jọ́sí fún Allah subhanahu wa ta'ala àti gbọ́dọ̀ sí ẹbọ pẹ̀lú ẹ̀ bí ó bá ti wù ma. wa haqqul ibad ala Allah an la yu'adhiba man la yushriku bihi shay'a. ìwọ̀ tí ẹ̀dá wa ní lọ́dọ̀ Allah subhanahu wa òun náà ní pé Allah subhanahu wa ta'ala náà ní fìyà jẹ ní tí o bá ṣẹbọ pẹ̀lú ẹ̀ kò ní ṣe àbòsí fún ẹni tí o bá ti pa nǹkan kan ní ìpapọ̀ máa yóò kẹrin tó bá dojú ọgbẹ́dẹ àlùkìyàmà so eléyìí òun ni nǹkan tí máa mú iná di ọ̀ràn yà fún yàn tí ó sì mú yàn sí gbére ní inú iná so àwọn nǹkan yòókù náà tó wá jẹ́ pé ó lè wá ṣokùnfà ná fún yàn tó wà ń tàkà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú àdúrà tí máa ń ṣe gẹ́gẹ́ bó ṣe wà nínú sọ́rọ̀ Bukhari tí Anas bin Malik radiyallahu anhu tó gbà wá ó ní kana akthar du'a ìnàbí sallallahu alayhi wa sallam ó ní ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí máa ń pọ̀ jù náà àdúrà nàbí sallallahu alayhi wa sallam òun náà ni rabbana atina fid dunya hasana ànábì máa tọrọ pé ìrẹ́ ọba wa atina fid dunya وقنا عذاب النار قواصوا ونبي يا إنا so eléyìí inú nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tí anabi máa ti máa tọrọ ni ní gbogbo ìgbà ní sì máa ṣe sí ṣàdúrà tó yẹ pé gbogbo ìgbà anabi máa ń ṣe so tí anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ a ṣe mọ̀ tí Allah subhanahu wa ta'ala tí ó ti fi rí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn èyí tó ti kọjá ni àti nǹkan míì èyí tí ó máa ṣe lẹ́yìn ni gbogbo ẹni anabi sallallahu subhanahu wa ti forí jìn síbẹ̀síbẹ̀ náà ànábì náà tún máa wá tọrọ ìpè rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar tó tún máa tọrọ kí Allah subhanahu wa ta'ala fi ó sọ̀hún kó níbi ìyà alkiyama nítorí pé ìyà alkiyama ìyà tí ó lágbára ni ìyà tí ó lé kókó ni tó jẹ́ pé ẹni tí Allah subhanahu wa ta'ala bá fi ìyà yìí jẹ kò sí nǹkan kan ní kò sí gbádùn míì má tí wọn níbẹ̀ tó lè rí tó wá díjọ́ gbé dàkíyàmá so uh, Abu Hurairah radiyallahu anhu ó gba ìgbà wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam látara pé kí ni látara pé bí ẹ̀ sì gbọ́dọ̀ máa jìnà sí iná ẹ̀ sì gbọ́dọ̀ máa sáà gbogbo tó lè gbé ẹ̀ sùn pé iná ó ní qala rasulullah sallallahu alaihi wasallam ó ní ànábì sallallahu alaihi wasallam ó sọ báyìí pé ma ra'aytu mithla an-nar ànábì ní òun ò rí irú ná òun ò rí tó dàbí iná náà maharibuha tí ẹni tí ń sá fún náà yìí tí tó wá ń sùn ẹni tí ń sá fún iná tí ò fẹ́ wọ náà yìí òun ń wá ń sùn ó sì lóun họ fún iná ànábì wa ni wàlà mr aljanna tí náà mà sọ àlebù wa òun ò sí tó dàgbé bí aljanna tí ẹni tó lóun wá aljanna òun náà tó máa ṣe kíni ń wá ń sùn sọ̀rọ̀ ajẹ́ pé ẹni tí máa ń sá fún náà kò gbọ́dọ̀ sùn látara pé kíni látara pé kò mọ̀gbà sínú àwọn ojú ní ọ̀dọ̀ òun ṣùgbọ́n òun ìṣòro á ní sùn tí a kò sí bí òṣèlú sùn ju bí àfiwé kó máa jìnnà sí gbogbo àwọn nǹkan tó lè ṣokùn fa ìyà kó má ní ìfọkànbalẹ̀ lórí pé a ah, tó bá dìgbà báyìí ní tó túbá bá ti bá ti wá dàgbà ní sinwó àtúbá ta ló fi yọ pé kó dàgbà mẹ́rin àwọn tí wọ́n tó yàn lọ́jọ́ eré tí wọ́n sì ti kọjá sí ọjọ́ Allah subhanahu wa ta'ala kìí ṣe nítorí ẹ̀ṣẹ̀ wọn tó ní kí Allah subhanahu wa ta'ala ló sì ti mú wọn lọ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n sì tẹ́ láyé tí wọ́n sì ní lọ́pọ̀lọpọ̀ láyé kìí ṣe pé nítorí ìwà dáadáa wọn tó fà sí Allah subhanahu wa ta'ala tí ó fi gbà fún wọn ní súnjọ́ rẹ̀ tí wọ́n fi tẹ́ láyé. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a rí pé ànábì sallallahu alayhi wa sallam ó tún kìlọ̀ fún wa nínú hadith míì tó yẹ pé òun ni a fi kásẹ̀ ọ̀rọ̀ wa nílẹ̀ nípa ìròyìn iná jahannam yìí òun náà ni hadith anas tí ó wà nínú sahih bukhari tó wà nínú sahih muslim hadith anas bin malik radiyallahu anhu عن رسول الله صلى الله عليه وسلم هنا أقول لقد النبي صلى الله عليه وسلم أنه قال هنا النبي صلى الله عليه وسلم أصبعي ni ọjọ́ kan wàlẹ́rì nafsi biyadi ó ní ànábì ní mo búra pẹ̀lú ọba tí ẹ̀mí mi tí ó wà lọ́wọ́ rẹ̀ làwòrán àìsùn máa rọ̀ àìsùn tó wáyé pé ẹ̀yin náà bá lè fojú ara yín tẹ́ bá ti gán ní tí mi ànábì rí ni làdọ̀híkùn kọ́lé ìlà ẹ̀ bá máa rẹ́rìn níwọ̀n balẹ̀ ẹ̀rín yóò bá ti máa pọ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rín níwọ̀n lẹ́ẹ̀máa yín wàlàbàkẹ́yìtùm kẹsì rọ ẹ̀bá sì máa sunkún lọ́pọ̀lọpọ̀ ẹ̀bá máa sunkún lọ́pọ̀lọpọ̀ wọ́n máa rọ àìtàyà rọ̀ṣùlọ́lá wọ́n wá dé pé kí ni eré anábì dákun sí kí lórí ṣàlàyé rẹ̀ fún wa eré anábì sallallahu alaihi wasallam qala ra'aytu al-jannata wan-nar anábì sallallahu alaihi wasallam ó ní òun rí àlìjánná òun sì rí iná méjì ló ń fojú ara wọn báyìí so òun náà ló fà sí pé anábì fi ní sápá náà bá lè rí ní tí Allah subhanahu wa ta'ala tí ó bá gbé tó bá fi hà wá ni ó ní àbá máa sunkún ní ọ̀pọ̀lọpọ̀ ni àbá sì máa rẹ́rìn díẹ̀díẹ̀ àbámarẹ́ ní díẹ̀ díẹ̀ òwúwo eléyìí náà nínú àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tí oye tí obìnrin kò yíwa ni pé iná o nǹkan tí ò rọrùn ni tí èèyàn gbọdọ̀ máa fi ṣeré ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadithu Anas radiyallahu Anas bin Malik ó ní Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ fún Jibril níjọ́ kan pé máàlì la ara Mika'ila dọ́ọ̀ṣì kan kọ́ títí ìrẹ́ Ànábì Ànábì á bèèrè pé ìrẹ́ Jibril kí ló dé tí mikael kí ló dé mi rí kóhun tiẹ̀ máa rẹ́rìn ṣe kí n rí ẹ̀rín lẹ́nu rẹ̀ rí nínú àwọn màláìka màláìka mikael n rí kó rẹ́yìn rí qal jibril wa sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ma dọ́ṣìkà mikael mundu khuliqatin nar láti jọ́nà ti dá iná báyìí òun náà ni mikael ò ti rẹ́rìn má láti gbà ní ti kú ní ẹnu rẹ̀ so gbogbo àwọn eléyìí nìsín inú àwọn nǹkan tí a fi mọ̀ náà ni wípé iná yìí àwọn màláìkà gan tó yẹ pé wọn ò ní wọnà náà síbẹ̀síbẹ̀ náà iná wọn rí bó ṣe lágbára tó ibi pé Mikael kò sì ní kò ní rẹ́ẹ̀rí mọ́ látìgbà tí àwọn ti dá iná látara bí iná yẹn bí ó ṣe lágbára tó so gbogbo eléyìí kò sí nǹkan kan tí a fẹ́ fààyè fún wa bẹ́ẹ̀ kò tẹ̀lé pé kí ni ká mọ̀ pé tá a bá kú pé ṣe pé bàbá ti kú ó ti parí náà nìyẹn kí ni wọ́n ní lérò pé á ah, ìjọ kú lọ́jọ́ ìsinmi ẹni tí ó bá ṣe dáadáa ta ikú yóò jẹ ọjọ́ yóò jẹ ìsinmi fún yóò jẹ ìsinmi fún tó wà níjọ́ gbélé àìsíámà tó ẹni tó wá wá ṣiṣẹ́ aburú nígbà tó fi wà láyé tó bá ti kú ó fẹ́ bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ ni tí tí ó fi wá di pé yóò wá kángun ọ̀rọ̀ inú iná tó bá ti jọ ìgbéǹde alkiyama so anabi sallallahu alayhi wa sallam ó tún sọ fún wa nínú hadith mi ipe yóò tàbí náà rí yawmal qiyamah ìpè iná wọ́n mú iná wá tó wá dijọ́ gbé alkiyama ẹ̀rí wọ́n mú iná wọ́n mú wá ìwà tí yẹn bá lọ mú èèyàn wá tó wá dijọ́ gbé alkiyama ànábì ní laha sab'una alfa ziman ìjánu seventy thousand ní òní iná òní tí wọ́n mọ̀ fi wọ̀ mà àkúlì ziman ní sab'una alfa malak seventy thousand malaika ni ó mọ̀ wá wọ́ ìjánu kọ̀ọ̀kan ni ó mú ìjánu kọ̀ọ̀kan lọ́wọ́ tí ó mọ̀ fi wọ ètò hónà tí ó mọ̀ fi wọ iná yìí tí wọ́n máa fi wọ́ bọ̀ wá sí gbangba ọjọ́ gbèdé àlìkìyàmà so gbogbo eléyìí tí à ń sọ fúnra wa yìí ọjọ́ ti lọ tabaníkà máa sọ lọ àwọn òyìn pọ̀ tí ànábì sallallahu alaihi wasallam tí ó ròyìn fún wa nípa iná pé bíná jahannama ṣe rí bí ó ti lágbára tó so kò wá sí nǹkan kan ànábì ò kàn sọ fún wa pé ó kàn fi dẹ́rù ọkàn bàbá ànábì sọ fún wa sallallahu alaihi wasallam síwájú nítorí pé kí a bá lè jìnà sí gbogbo aburú ká sì lè bá máa súnmọ́ gbogbo àwọn nǹkan tí ó jẹ́ dáadáa tí yóò fi mú wa rí àánú Allah subhanahu wa ta'ala tó bá di ìjọ ìpèdè al abẹ́ Allah subhanahu wa ta'ala kó má sáà bọ́ òkun náà kò ní ọ̀run wa nínú Ramadan tá wà yìí gbogbo iṣẹ́ dáadáa tí èèyàn máa ń ṣe tí yóò fi rí oríire ayé àti al kí Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá ṣe ní rọrùn fún wa nínú Ramadan yìí àti nígbà tí Ramadan bá lọ tán nítorí pé ẹni tí ó bá jáde nínú Ramadan tí ò bá rí e, oríire tí ò rí ìdáǹdè kò nínú iná ìrọ̀ níbẹ̀ ó yẹ kí a kí kú pé aburú ṣe aburú láńlá lọ́wọ́ sí ìrọ̀ níbẹ̀ gbogbo èyí tó bá ti nù wá sí lẹ́nu èyí tó ti kọjá díẹ̀ nínú Ramadan yìí ká gbìyànjú láti lépa bá probably and you that you know continue with it ki Allah subhanahu wa ta'ala ki umata si إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك